الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى تتشيرون فوا لا تتوبوا في يريد واليني أبي الله سبحانه وتعالى كنا ما كما شايف يتناشي أنفاني فوا لأمة إتوا الهداية أفعى a máa tẹ̀síwájú níbi tá a dé lánàá níbi tá a ti ń ṣàlàyé àwọn aburú tó wà fún zina kí làwọn ìnira tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bákan náà kí ni àwọn ìjìyà tó wà fún ẹni tó bá ń ṣe zina láyé nínú sàárè àti jẹ́gbìnà lùkìyàmà àbí Allahu subhanahu wa ta'ala àwọn ṣéèkì wa kí wọ́n máa bá wa ṣàlàyé ẹ̀ kọ́nọ̀mbà kí wọ́n má ṣàbà fún wọn látùmọ̀tán dáadáa àlékún istiqama àlékún hidaya kọ́nọ̀mbà kó bá ṣe fún wọn àwọn sheikh wa àwọn náà ni fadilatu sheikh Qamaruddin Yunus Akorede hafidhahullahu ta'ala wa ra'ahu falyatafaddal mashkura mahjuran min Allah. alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi harrama zina ọba tí yóò ṣe sinna léèwọ̀ fún gbogbo ọkùnrin àtobìnrin wa abaha zawaj ọba yìí náà lọ́wọ́ sí lẹ́tọ̀ọ́ ipe ọkùnrin wa obìnrin wa káfẹ́ra wa nílànà ti Islam kásò igi kásì ákídùn nìka ó ṣe lẹ́tọ̀ fún wa èyí tó ṣe léèwọ̀ yẹn ọmọ máa ṣe léèwọ̀ torí ọmọ pé àdánwò lọ́wọ́ ń bẹ fún wa èyí tó ṣe lẹ́tọ̀ yẹn ó ṣe lẹ́tọ̀ torí ìfẹ́ tó ní sí wa torí pé dáadáa ń bẹ ń wasalaatu wasalaamu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahabi ajma'in anu ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run kọ́bà òjíṣẹ́ ọlọ́run onílànàbíwa muhammad kọba wọn ará lera àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rí ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa ìtẹ̀síwájú lérí ọ̀rọ̀ tán bábọ̀ nípa azina asibabuhu wa adọ́rọ̀ruhu wa ìkọ́buhu fi dúnìyà wal akhira sínà síse àti àwọn okùnfà tí ma mú yàn jálù sínà tí yóò fi bára ẹ̀lẹ́ni tí ń ṣe àtàwọn ìnira tí ma ń bá yàn bẹ̀ àti ìyàtọ̀ lọ́wọ́ bá ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdọ̀rọ̀rù zina èyí tí ó síyè méjì ń bẹ̀ òun náà ni pé ma harrama Allahu shay'an illa fihi mahlaka ọlọ́run bá aláwò ní pa wá láṣẹ pé ká fi nǹkan kan lẹ̀ ká má débẹ̀ bí ìbá jẹ pé ìparun ń bẹ ń bẹ ìbàjẹ́ ń wà bala àdánwò pọ̀ ń nínú àwọn nǹkan tí ọlọ́run bá á ṣe léèwọ̀ fáwọn ọmọ èèyàn pé ká má débẹ̀ òun náà ni agbèrè ṣíṣe ṣìnà ṣíṣe àdọ̀rọ̀rù zina ẹ̀yọ́ miami ibi tí akéwúdé òun náà ni pé àwọn ànira owó ní ma ń bẹ́ ni tí ma ń ṣe sìná lọ́kùnrin àti lóbìnrin nítorí a máa pariwo báyìí òun náà ni pé sìná ó ti di tọ́ kọ́mọ̀ láwùjọ wa àwọn èèyàn ọ̀ká sí kankan mọ́ wọn ò mọ́ sí kankan nǹkan sì ń dàrú nǹkan ń bàjẹ́ àdánwò ń báwọn èèyàn lábala sìná ṣíṣe wọn mọ̀ pé kòkòrò tí ń jẹ̀fọ́ abẹ́ ẹ̀fọ́ náà lọ́wà kálukú ní pariwo àdánwò kálukú ní pariwo wàhálà nínú sẹ̀mí àrùn eríṣiríṣi kí ló fà á látara sínà tó pọ̀ láwùjọ wa ẹ̀yọ́ maya mi nílẹ̀ islam kayfa la yakunu fihi darar báwo ni òsì ní sínira nínú sínà ṣíṣe idh qala jalla wa ala nígbàtí ọlọ́run ọba allah subhanahu wa ọlọ́wọ́n bá ní ẹ súnmọ́ sínà ṣíṣe ẹ súnmọ́ tí ó mú yín ṣe sínà innahu kana fahisha wa sa'a sabila bá ní ọ̀nà burúkú ni ọ̀nà burúkú ọlọ́wọ́n ní ọ̀nà burúkú ni ẹ má rìn Allah burúkú ni nínú àwọn aburú ọmọ orí burúkú ló wà nínú ṣìnà ọ̀nà burúkú téèyàn máa ń tọ̀ ni béèyàn bá tọ̀ oríṣiríṣi aburú ni wọ́n máa rí ń bẹ̀ alákọ̀ọ́kọ́ fasadul qalbi ọkàn ó bàjẹ́ béèyàn bá ti ń ṣe ṣìnà ọkàn ó bàjẹ́ ṣìnà máa ń ba ọkàn jẹ́ ni ọkàn wà kún kẹ́kẹ́kẹ́ fún ìdààmú èrò oríṣiríṣi ni wọ́n máa wá sínú ọkàn yàn ọkàn yẹn ó fún pínpín èèyàn nílẹ̀ akáyì tí ó fi ronú tí ó fi jẹ́ èèyàn láyé gbogbo nǹkan tí èèyàn bá ń rò nínú ẹ̀mí ní dáadáa ṣìnà ó sì máa bàjẹ́ fún yàn ọkàn ó bàjẹ́ bọ́kàn bá sì ti bàjẹ́ ojú ó máa ṣiṣẹ́ kíṣẹ́ ọwọ́ ó máa ṣiṣẹ́ kíṣẹ́ ẹsẹ̀ ó ṣiṣẹ́ kíṣẹ́ tó bá ti ṣe ṣìnà ọkàn rọ bàjẹ́ tọ́kàn bá ti bàjẹ́ ọkàn náà ní darí ara ọ̀dà àlàáfíà mọ́ àlàáfíà ò tù ọ nílé ayé mọ́ ẹlẹ́ẹ̀kejì yẹ́mìnà ijabata du'a bẹ́yẹn bá ṣe sìná èyàn máa sàdúà sàdúà sàdúà àdúà yìí ò ní tètè gbà ọ sàdúà sàdúà sàdúà àdúà ò ní gbà bọ̀rọ̀ ọ̀rọ̀ yóò máa dàrú ọ máa padà sẹ́yìn tó bá kù díẹ̀ tí ó da fún ọ tó bá kù díẹ̀ tó rí dáadáa tó bá kù díẹ̀ tí ó rà báyọ ó sì tún padà sẹ́yìn ẹni bá ń ṣe wọ́n máa ń dá padà sẹ́yìn ni ọlọ́run Allah subhanahu wa kò ní gbàdúrà rẹ̀ yóò àmúrọ́dù àlàudùwíyà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ọlọ́wọ́n bá alẹ́ ọdẹ àrùn sí ẹni bá ń ṣe sínà ọlọ́wọ́n bá aláwọ̀rán àrùn sí hiv ó kéré nínú àwọn àrùn tí ń bó ní sínà gonorrhea gbogbo àwọn std yẹn gbogbo àwọn àrùn tẹ́yẹ máa ń kó látara ìbálòpọ̀ gbogbo ẹ̀ pátápátá ọlọ́wọ́n bá aláàlọ́ ẹ̀ àwọn àrùn kan bẹ tí máa bó sínà tọ́jẹ́ pé àwọn òyìnbó gan ò ti discover rẹ̀ àmọ́ ọlọ́run bá ti mọ̀ pé àdáwò ni ọlọ́run lọ́nà burúkú ọ̀sàárẹ̀ ọlọ́run níjọ́ farun ló gbá ọlọ́run ní sọ́lẹ̀ tí wọ́n máa gbé káà ọlọ́run ní sọ́lẹ̀ ní tí yóò di problem fún àwọn fámìlì lọ́jọ́ alẹ́ látara àwọn àrùn oríṣiríṣi nígbà míì kan ó ṣe test wọn ní máa ti ń ṣe ọ nǹkan sì ń ṣe ọ ìwọ náà sì mọ̀ pé nǹkan ṣe ọ àmọ́ ọlọ́run bò ní fi àwọn tí ó tọ́jú rẹ̀ àrùn òṣèlú tí ó máa ṣe ṣìnà eríṣiríṣi obìnrin ní bá lásìkò gbogbo àrùn tí ń bẹ lára obìnrin kọ̀ọ̀kan gbogbo ẹ̀yìn ó sùn tó sára tiẹ̀ yóò mọ̀ wá pé àjẹ́ ní ń seun yóò ní ìyáálé ìyá òun ní ń seun òun ní sin sera rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin alifakar wọlẹ́jọ́ kò sí bí yóò ṣe máa ṣe sìnà tọ́lọ́wọ́n padà ní gbowó lọ́wọ́ ẹ̀ ọlọ́wọ́n sọ dolòsì ẹni bá ṣe sìnà lọ́kùnrin lóbìnrin ọlọ́wọ́n sọ wọ́n dolòsì àwọn aṣẹ́wó ohun èlówó lọ́wọ́ ọlọ́wọ́n bá aláà yìí máa ń ta wọ́n lọ́sì gbogbo tó wù kán máa kó dání báyìí nínú owó ọlọ́run padà máa ń bàjẹ́ lẹ́yìn náà ọlọ́run ó fi fi pa ẹni tí máa ń ṣe sìná anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ni lam tazhar al-fa'isha fi qawmin hatta yu'linu biha anabi ni sìná ò ní gbajúmọ̀ láwùjọ kan títí tó fi di pé gbogbo wọn wọ́n fi ń ṣe fáàrí bí yẹn bá ń wọlé aṣẹ́wó lọ báyìí àbí ń wò tẹ́ lọ tó fọwọ́ kọ́bìnrin lọ́rùn gbogbo ayé òní rí sí nǹkan kan wọn ni wọn lọ lè gbádùn wọn lè gbádùn wọn lè jayé ayé kí wọ́n sì lọ lè jẹ o ìyà ni wọ́n lọ lè jẹ o ìyà ìyà ìyà kíákíá àbí ìyà tí ó padà dé bá wọn anábì ní gbogbo àwùjọ tán bá ti mú ṣìnà níṣẹ́ tí wọ́n kà sí mọ́ ilà fàṣà fíhìm ta'un wal awja àfi kí ọlọ́run bá aláàkọ́dẹ àrùn kárùn sí wọn coronavirus èyí tá a yìí nínú tọ́fà ṣìnà náà jẹ́ kan bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní tẹ́ bá ti di pé ẹ̀ ní fi ṣìnábò mọ́ ẹ̀ ní ṣe ń kọ̀rọ̀ mọ́ ẹ̀ ní fi pamọ́ mọ́ ọwọ́ adidi kálukú yín sẹ́yìn fi gágbága lérí ẹ̀ ànábì ní àfikọ́ lọ́wọ́ dé àrùn kan àjàkálẹ̀ àrùn ńlá kan tí wọ́n máa bá wọn jà tí wọ́n wojú tó ṣe tí wọ́n ní rí lẹ́yìn náà wọlé àwùjá ọlọ́run ní gbogbo aṣẹ́wó ebi ọ̀padà pa aṣẹ́wó lọ́kùnrin aṣẹ́wó lóbìnrin ẹni tó mú sí náà ń sẹ́ ọlọ́run ọba ní òun ọ̀padà febi pa التي لم takun madat في aslafihim الذين مضوا. gbogbo àrùn àti ìran ìran ibi tí wọ́n gbọ́ irú ìtàn rẹ̀ rí gbogbo àwọn àjàkálẹ̀ àrùn àtàwọn ibi oríṣiríṣi tó jẹ́ pé wọ́n gbọ́rò rẹ̀ rí lọ́dọ̀ àwọn tó sáwájú wọn nínú àwọn bàbá ńlá wọn tí wọ́n ti lọ ọlọ́run bá ní òun mú wọn fún wọn a jẹ́ pé bàbá ti ń ṣe àrùn ti ń tẹ̀lé ọ ebi ti ń tẹ̀lé ọ ọ̀dọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ́ dàrú mọ́jọ́ ọ̀rọ̀ rẹ̀ ọ́ dàrú èèyàn ọmọ ìyá mi lọ́lẹ̀ túbá lọ́dọ̀ ọlọ́run mọ́dọ̀rọ̀ rẹ̀ rú igi wọ́rọ́kọ́ ti ń dáná rú sínú ni wọ́n ń pè bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn sálàfù sálẹ̀ ó ní bashir zani bilfakir wàlú bàdàhìn ó ní ẹ̀dàkùn ẹ bá mi sọ fún gbogbo ẹni tí ń sèṣìná lọ́kùnrin àbí lóbìnrin ipe ọlọ́run padà kò sí dánwò wọ́n padà gbọ́ ọlá lọ́wọ́ ẹ̀ ọlá tó lọ́wọ́ rẹ̀ tó fi ń bóbi olóbìnrin lásìpọ̀ àwọn obìnrin kan bẹ́ńsìn àwọn máa ń fowó ra ọkùnrin jọba wọn lásìpọ̀ ni òun gan ní ó kówó lẹ̀ yọmọ tọ́jú ẹ̀yọ́ra mọ́tò fún torí kó lè mọ́ bá lásìpọ̀ iná àwọn sálàfún náà wọ́n ẹni rí wọ́n ní gbogbo àwọn tí wọ́n ń ṣe sìnà lásìkò àwọn kò sí ìtí ọ̀padà dolo sí lọ́jọ́ alẹ́ wọ́n wá ní ẹ̀sùn fẹ́ni tí ń ṣe sìnà kófì sìnà lẹ̀ láì sí bẹ́ẹ̀ ẹ fún nírò ipe òsì bọ̀ kọ́dà kò ní pẹ́ mọ́ mọ́tò bá ti tòṣì wàhálà ti dé gbogbo ẹgbẹ́ rẹ ti ń rò gbà ó débẹ̀ wọn ló ti tán bẹ̀ promise and fail ọtajàtajà kò ní lójútu ó sì bísínẹ́sì kò ní lójútu nígbà tó bá ti ń yọ owó sínà ń bẹ̀ tó fi ń ṣe sínà lẹ́yìn náà gbogbo ẹni tí máa ń ṣe sínà lọ́kùnrin lóbìnrin yọ́ máa nánà apà yọ́ máa nánà apà nítorí nínú òwò tó wọ́n téèyàn máa kara bọ̀ nínú nǹkan téèyàn máa rà tó wọ́n tó wà expensive ju òun náà ni kéèyàn máa náwó gbogbo tí arábìnrin yẹn bá ń béèrè lọ́wọ́ rẹ̀ náà lọ́ máa ṣe kọ́dà báwọn ìyàwó ilé bá ń béèrè tó ní ṣe fún wa ọmọ náwó ọmọ náwó owó tó yẹ kó fi jẹ́yàn láyé ó sì máa ná sídìí sínà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nítorí pé owó sínà owó wìrìwìrì ni owó tó ní ṣe pẹ̀lú àṣetáni ni òmìnira àtọ́rọ́ rí zina nínú àwọn ìnira tí máa bẹ́ẹ̀ ní tí máa ń ṣe sínà àtàfà kókó òsàrì òun náà ni pé fámìlì rẹ̀ ó padà break wàhálà ó padà bá nínú fámìlì ọkọ ń ṣe sìná ìyàwó rẹ̀ ò ní gbádùn rẹ̀ ìyàwó ní ṣe sìná ọkọ rẹ̀ ò ní gbádùn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n kú nílé ọkọ lẹ́ni ìmí sìná ló ṣe sábàbí tó fi kú nílé ọkọ má dọ̀málẹ̀ má dọ̀málẹ̀ bọ́ọ̀ bá ń ṣe sìná bọ́kọ̀ rẹ̀ bá káwọ́ padà dọ̀málẹ̀ ó wá di dálémosú ó wá di problem fáwọn ẹbí rẹ̀ ọkọ ọ̀kan náà lóbìnrin máa ń ní ìwọ tó bá sì jọkùnrin tó bá mọ̀ pé wọ́n fẹ́ yàwó míì tágbára wa agbara sexual ability financial ability agbara owó agbara àbálòpọ̀ bó bá ti wà ẹ̀sìn ṣe lẹ́tọ̀ fún ọ kó fẹ́ ìyàwó mi mọ́tòrí pọ̀ ń wáyọ̀ nú ìyàwó rẹ̀ yawo wá lọ lè rí ìbínú ọlọ́run ọba rẹ̀ ìbínú ọlọ́run ọba ga ju ti ìyàwó ẹ̀ lọ ìyàwó ló bínú lóòótọ́ àmọ́ ìbínú kan ga kan lọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo ní tí ọba jẹ́ kéèyàn ṣe sìnà èèyàn mú kó lójú ọ̀nà o bí ìyàwó kan ọba tó lọ lè fẹ́ mi sí i tágbára bá ti wà tí ọba ti ságbára kò gbà kádàrá ọgbà kádàrá kò yọnu kò rọ́jú ọ̀pọ̀lọpọ̀ fámìlì tó bírèkì lẹ́ni tọkọ lọ́tọ̀ tó yàwó lọ́tọ̀ bí à ń ka mẹ́sẹ́gìsì nínú fóònù bí a rí pé ìyàwó ti ń rìnrìn sínà àbọ́kọ náà ti rìnrìn sínà bẹ́ẹ̀ bá ń ṣe sínà ilé yóò túká o sínà bó bá ti wọlé kan inú ilé náà ìbálànsì ma kọlọmọsàn sọ ní kọ̀ọ̀kan wọn níbi aburú bẹ́ẹ̀ òmìnira tó rọ́ọ̀dì sínú nínú àwọn wàhálà tí máa bá àyàn tẹ́yìn bá ń ṣe sùnà kọ́tùlù nafsi ẹni bá ń ṣe sùnà ọmọ pa àyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́ni ẹ̀rí tí wọ́n máa jà sọ́mọ igbó òun lòun lọ́mọ tòun ni òun náà lòun lọ́mọ tó bá padà yá wọ́n padà para wọn wọ́n máa jà sóbìnrin látara sùnà ṣíṣe tó bá so ìgì tó ṣe ákìdùn nìka wọn jẹ́ jà sí wọ́n bá ti ń jà lérí obìnrin sùnà lọ́dà wọn pọ̀ àìmọye lòmíì ni tí ó lóyún ẹ̀sìn tó jẹ́ pé oyún ìyọ́ padà wá sẹ́ nígbà tó jẹ́ pé ọ̀nà sìnà ló gbà wá ó ṣe sìnà ó tún pààyàn ó tún ṣẹ́yún ẹlòmíì ò lè bí mọ́mọ́ lọ́kùnrin àbí lóbìnrin ó ti kó àrùn burúkú kan tó jẹ́ pé àrùn yẹn ó ti balẹ̀ ọmọ ẹ̀jẹ̀ ọkùnrin mi ò ti ká àrùn mi débi pé gbogbo ẹni tí ó dọmọ lára rẹ̀ gbogbo ẹ ti bàjẹ́ kí ló wá dé tó fẹ́ bọjọ́ ọ̀la jẹ́ látara ìgbádùn ìṣẹ́jú márùn-ún látara ìgbádùn ìṣẹ́jú mẹ́ta èso wá tí ọ tí ọ débi pé ó sì wá sọ ọ́ di ọ̀daràn lérí ilẹ̀ torí pé ẹni tí bá ń ṣe sìnà ọ̀daràn lọ́lọ́n pé òmìnira dọ́rọ́ di zina nínú àwọn ìnira tí máa báyà tẹ́yìn bá ń ṣe sìnà ikhtilatul ansab òun náà ni pé ọmọ máa ń dàpọ̀ nígbà ọjẹ́ pé àwọn èèyàn tó bá aláṣepọ̀ wọn tó bí mẹ́ta mẹ́rin ọwọ́ lóyún eléyìí lòun lòun ní tọ̀hún ní òun lòun ní àbó ti mẹ́nìkan lọ́rùn ẹni tó ti má lọ́rùn tọ̀hún náà rọ́jú pé ah òun ò sórí igi rẹ òun mọ̀ bóun nìkan lòun ní torí pé òun ò so igi ẹ̀ bẹ́yẹ́ lómi ló ní báyìí wọn ma wọ́n ma dá tó ọmọ tó bá bí bọ́ọ̀bá ti ń ṣe sìná lẹ́yìn náà bọ́ọ̀bá ń ṣe sìná wọ́n wá gbé ọmọ ọlọ́mọ fún ọ ọmọ kó ma ọmọ ọlọ́mọ ọmọ sèkó ma ọmọ ọlọ́mọ bọ́ọ̀bá ti jósì sìná ọ padà máa rán ọmọ ọlọ́mọ lọ skul ọmọ tí ìsọmọ rẹ ọ̀nà rẹ ọ wá sọkúnsọkún gbaná ẹ má ṣẹ̀ṣẹ̀ náà máa o lọ́kùnrin lóbìnrin orí ibú ni o kìí sáyọ fọ́ọ̀nù fọ́ọ̀nù lẹ́yìn máa ń pè orí ibú ni wọ́n ń pè bẹ́ẹ̀ kìí ṣe fọ́ọ̀nù tọ́ba máa ń pè wọ́n wá fọ́ọ̀nù ọlọ́kọ ó níyàwó ẹ wá sọ yìí anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni ayu mara'atin èyíkéyìí obìnrin adikhalati ala qaumin ó anábì ní èyíkéyìí obìnrin tó bá dáwò falaysat minallahi fi shay' kò jẹ́ nǹkan kan wájú ọlọ́run mọ́ wala yudkhilaha jannata ọlọ́run ọba Allah yóò sì ṣàlìjánná rẹ̀ léwọ̀ farabìnrin náà ó gbé oyún olóyún wá sọ́dọ̀ ọkọ ẹ̀ ọkọ rẹ̀ wá ń tọ́jú oyún olóyún ó tún kó ma ó tún rán ma lọ léwe ọ̀jẹ́ nǹkan lọ́dọ̀ ọlọ́mọ lẹ́yìn náà táwọn yẹn bá wà lìjánná ò ní wà lìjánná bẹ̀rẹ̀ ọkọ̀ kọlọ̀ lè jó náná kò tó wà lìjánná wàá yóò máa rọ́júlìn alẹ́bí ní èyíkéyà ọkùnrin náà jáhàdà wàlàdà tó jẹ́ pé òun ni ó so igi fún ìyàwó rẹ̀ òun náà ló sì bá aláṣepọ̀ ọwọ́ bá aláṣepọ̀ tán arákùnrin yẹn wá lóun fẹ́ kó bá arábìnrin yẹn ipe òun kóhun fún lóyún ó sì mọ̀ pé òun fún lóyún ọ̀wọ̀ ya ń dorí ilé yìí ń wo ọmọ báyìí ó mọ̀ pé ọmọ náà ni ihtajaba Allahu minhu wa faddahu bihi ala anábì ní ọlọ́run bá là yóò fi gàgá sáàrin arákùnrin yẹn tóun ọlọ́run yọ ọkọ̀ náà àwọn ẹrú ẹ̀ ọlọ́run wà dójú tì níjọ́ àlìkìyàmà tí gbogbo àwọn tó ti lọ àtàwọn tí wọ́n ń bọ̀ tí wọ́n pè jọ́njọ́ náà ọlọ́run fa jáde yóò dójú tì látara pé ó dójú tì arábìnrin yẹn láìsí oníṣìnà ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn wa òmìnira àtọ́rọ́dì zina nínú àwọn ìnira tí máa ń bá ẹni tí máa ń ṣe hermanu ilm ọlọ́run ọba aláwọ̀ gba ìmọ̀ lọ́wọ́ yìí ẹni bá ń ṣe sìnà ọlọ́run ó gbà mọ̀ lọ́wọ́ eré rẹ̀ ò ní pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò gbọ́ ọpọlọ lọ́wọ́ rẹ̀ yóò hàn kan tì mọ́ kò níye nítorí pé ìmà ni ìmọ́lẹ̀ ọlọ́run sì ní òun àti òkùnkùn sì náà wọ́n papọ̀ òmìnà tọ́lọ́dún sí náà karahatu náà sílá èyàn dẹni yẹyẹ nínú àwọn àdánwò tó wà ni pé ìyàwó níbọ̀ rẹ̀ ìyàwó tẹ́lẹ̀ntì rẹ̀ ìyàwó láńlọ́dù rẹ̀ ọwọ́ àwọn òfẹ́ bá ṣe sìnà ọ́ dẹ̀rí yẹ̀yẹ́ ọlọ́run bọ̀sọ̀ yìí kó lọ́rùn rẹ̀ o ní ní ìmọ̀ tí jáde láyé o ní jẹ́ ọmọ kọ́bọ̀ mọ́ ládùúgbò tó wà ní tó fi jáde láyé ọ wà dẹni àbùkù ládùúgbò ọ wà fi ìtànlẹ̀ fáwọn ọmọdọ́mọ rẹ̀ ìpè alágbèrè ni ọ kò sẹ́nìkan tó fẹ́ kí wọ́n bá ìyá tòun àtọmọ tòun láti pọ̀ sí náà kí ló wá dé tí wọ́n ń ṣe fún ẹlòmíì ọ̀n jálé ńlé òfin bó tiẹ̀ ọ̀n tọ́jú ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ìwọ́n lọ lè bá ti ìyàwó ẹlòmíì àtàwọn ọmọ tiẹ̀ arákùnrin kan ó lè bá nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní ya Rasulullah ó ní wo jíṣẹ́ ọlọ́run àtàdánlé fitzina so lè fún mi ní yọ̀ǹda kí n máa ṣe ṣìnà kí n máa bá àwọn èèyàn lásìkò fasaha nasu bihi àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí pariwo ipi ìlú ọ̀rọ̀ olówó ń sọ wájú anábì anábì ní ó torokóhù ẹ fílẹ̀ ó dùnú mí nì ẹjọ́ súnmọ́ ọ̀yà súnmọ́mi súnmọ́mi ànábì ti mọ̀ pé àdáwò kan ti bá a fájà náà mi níhu ọba súnmọ́ ànábì ànábì wa sọ pé àtọ̀hẹ́bòho lè ummika sọ fẹ́ kí wọ́n bá ya tiẹ̀ náà ṣe sìnà kọ̀rọ̀ ó wù ọ́ kama bá ya rẹ̀ ṣe sìnà kọ́lẹ̀ la ó ní kò wo òun kórè rẹ̀ ànábì ní kazalika an-nasu la yuhibbunahu li ummahatihim ànábì ní gbogbo àwọn èèyàn náà tó kù náà àwọn náà kórìíra kama bá ya wọn lásìkò sìnà ìtìwọ̀ fẹ́hùn àwọn náà fẹ́ẹ́ lẹ́yìn náà anábì tó ní atuhibbuhu libnatik ǹjẹ́ yóò dùn mọ́ ǹjẹ́ yóò tẹ́ ọlọ́run kọ gbọ́ pé wọ́n bọ́ rẹ̀ láti pọ̀sì náà bìkan kọ́lá láà olóhun kórira rẹ̀ oníkọ̀dá o kọ́lá anábì ní kadhalika an-nasu la yuhibbunahu libanatihi bí wò ṣe fẹ́ lédà àwọn ọmọ àti obìnrin bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn tó kù náà fẹ́ irú ẹ̀ kó ṣẹlẹ̀ sáwọn ọmọ wọn lóbìnrin anábì bá làákàyè rẹ̀ sọ̀rọ̀ ìpè ní tí fẹ́ kan ṣe fún ọ wọ́n sì fẹ́ lómi tó máa wọ́dà ayédáwọ́ aláṣọ́dìrí lẹ́yìn náà anábì wá gbé ọwọ́ rẹ̀ lé igbá arákùnrin anábì wá ṣàdúrà fún anábì mọ̀ pé èso kan ti jókòó tì wàhálà ti dé ayé rẹ̀ ó bàjẹ́ nù ni anábì ní ládùá anábì wá ní aláhùnmá ìwọ ọlọ́run tọ́hìrì kọ́tìbà arákùnrin wọ́n ṣàfẹ́ ẹ̀mí rẹ̀ mọ́ ẹ̀mí ẹ̀ ti dọ̀tí wá gbèrè dáńbà wá fèrè ẹsẹ̀ rẹ̀ jìn wá hasun farja mọ́ṣáṣọ́ abẹ́rẹ́ abẹ́rẹ́ yìí mọ́jọ́ tọ́sí náà wò arákùnrin onígbà tó ń jáde lọ́dọ̀ nàbì ó ní falam yakun ba'da dhalika shay' abghadu ilayhi min az-zina ó ní kọ̀wá sí tó ń bínú sí jùlọ tó ń sì kórìíra jùlọ tó tó sì náà nígbà tó ń kú lọ́dọ̀ ànábì kí ni ànábì fi ṣe solúsàn fún ànábì ṣe wá sí fún ipe ìtọ́ ọ̀jẹ̀gbà wọ́n sì fẹ́ lómi lẹ́yìn náà ànábì tó wá sàdúrà fún ìwọ́ tó yí ìṣèyí náà bá ti wọ̀ ọ́ lẹ́wù nǹkan mẹ́ta náà lọ́mọ ojú tó nítorí tó bá tètè sá di ọlọ́run rẹ́kọ̀dì rọ bàjẹ́ láyé yóò tún bàjẹ́ lọ́dọ̀ ọlọ́run ọ dá wa alálẹ̀ sínú ìsẹ̀mí rẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ní kọ́ máa ṣàdúrà pé kọ́lọ́run ọba alákọ̀ọ́sọ ẹlẹ́ẹ̀kejì kọ́ máa gbọ́ wá sí gidi wá sí tí wọ́n bọ́ kan sọ̀rọ̀ kọ́ máa lọ́bìnrin tí ń sọ̀rọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta kọ́ máa gbà wẹ̀ tó dà nábì ní bẹ́yìn bá ń gbà wẹ̀ yóò máa jẹ́ kéèyàn máa rẹjú yóò sì máa sọ abẹ́yàn lẹ́yìn náà gbogbo tí ma ń súnrìn adébí sinna tá a ti kàtíwájú lánàá yẹn ó jìnnà kó mẹ́ bọ́ọ̀ bá ti súnmọ́ nǹkan yẹn ò já sínú sinna ṣiṣẹ́ haduzina ẹni bá ṣe sìnà ní ayé ọlọ́wọ́n bá Allah ó ti fi ìyà tí ó jẹ ó ti fi sínú tírà rẹ̀ tí ó bá fẹ́ jẹ tọ̀run o yóò jẹ táyé nǹkan náà mọ́tàtà wíjẹ́ ni tó bá jẹ́ pé àwọn méjèèjì tán bára wọn ní àsìkò sí náà wọ́n bá jẹ́ ẹni tó ti ní ọkọ àbí ó ti níyàwó àbí wọ́n ti lọ́kọ rí àbí ó ti níyàwó rí àmọ́ nísìnyí kò sí lábẹ́ ọkọ àbí kò sí lábẹ́ ìyàwó àmọ́ ó ti ní rí àwọn méjèèjì ìdájọ́ kan náà ẹni tó ti lọ́kọ àtìyàwó rí àtẹni tí ń bẹ lábẹ́ ọkọ àbí tí ń bẹ lọ́dọ̀ ìyàwó ẹ̀ tó jẹ́ abílékọ àwọn méjèèjì yìí tí wọ́n bá bára wọn ṣe sìná fa àléhìn má àrọ́jìmù á lè wọn lóko ní nínú ṣẹ̀ríà ànábì lè má ìz ọlẹ̀ lóko jùwà ìníyà ànábì lè lóko obìnrin nìyẹn ànábì ní aláṣẹ́yìí bí àrọ́jìmù gbogbo ẹni tó bá ti lọ́kọ àbóníyàwó táwọn èèyàn mẹ́rin ba ti ń ṣe sìnà lọ́wọ́ àbóhùn lọ sọ fúnra rẹ̀ kóhùn ṣe ọ̀nà méjì yẹn náà ni nínú káwọn mẹ́rin ọkà níbi títí ń ṣe lọ́wọ́ àbíkọ́jọ́ pé òun lọ́wọ́ sí ìkàràr pé òun ṣe tó bá ti sọ bẹ́ẹ̀ wọ́n wà sí hadu fún hadu òun náà ni ká ju olóko anábìrin gbogbo ẹni tó bá ti níyàwó àbọ̀ lọ́kọ ká ju olóko lẹ́sàn rẹ̀ mọ́jọ yọ lẹ́nu ikú náà ní ẹ̀sàn rẹ̀ ọlọ́run ò fẹ́ kọ́ wà ní ayé mọ́ torí ó ti níyàwó ti lọ́kọ kí ló tó tún ṣe sìnà ìdájọ́ ọlọ́run ni pé kí wọ́n pa ọ́ pẹ̀lú pé kán jù ọ lóko mọ́ ọjọ́ yọ lẹ́nu ṣe gbé kalẹ̀ náà mọ́pọ̀ orí inú àyà kan o ọ wà nínú sórí gbogbo tó wà tó wà nínú àmọ́ fi dájọ́ ẹ̀sìn kò sínú àyà kankan nínú lọ́wà gbọ́ wọ́n tó gbọ́ ó gbé gbọ́ nínú àti nínú la fi ń dájọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nǹkan wá ń yà ọ́ lẹ́ni náà ni ipe ṣe irú ẹ̀sìn báwọn ọwọ́ tó kán pààyàn lérí ẹ̀ Yorùbá gan tí ò lẹ́sìn tó bá gbọ́ pé ẹnìkan yẹ ìyàwó òun lálẹ́ kí ni Yorùbá máa ń ṣe Yorùbá máa ń na mágùn lẹ̀ ni sórí mágùn yẹn tí wọ́n bá ti lé ilẹ̀ tóbìnrin bá ti dá kọjá ẹni bá bóbìnrin yẹn sùn ẹsẹ̀kẹsẹ̀ náà jáde láyé àwọn Yorùbá gan láì lẹ́sìn wọ́n gbà pé ẹni tó ti lọ́kọ tó ti níyàwó ti ń ṣàgbèrè ó yẹ báyìí nítorí pé tọwọ́ kò láyé ayé ò nísìnyí amma in kana ghayra mutazawwijin àmọ́ tó wá jẹ́ pé àwọn méjèèjì yìí tí wọ́n lásìpọ̀ yìí ọmọge ni ọ̀dọ́ ni wọn níyàwó orí wọn lọ́kọ rí ọlọ́wọ́n bá sọ ìdíyà tí wọ́n nínú Qur'an ọlọ́wọ́n bá ní az-zaniyatu waz-zani ọlọ́wọ́n bá ní oníṣìnà lóbìnrin àti lọ́kùnrin fajlidu kulla wahidin minhuma mi'ata jalida ẹ̀nà àwọn méjèèjì ولا تأخذكم بهما رأفة في دين الله ọlọ́wọ́n bá ní ẹ má jẹ́ àánú yóò ṣe wọ́n o ẹ̀sìn lélẹ́yìn o ọlọ́wọ́n bá ní kánà lẹ́gbẹ̀ ọgọ́rùn-ún lẹ́sìn ọlọ́wọ́n bá ní ìjìyà ilé ìjìyà tẹ̀sìn ni o ọlọ́wọ́n bá lọ́pàtẹ́ in kuntum tu'minuna billahi wal yawmil akhir tẹ́ bá gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ o ìyà tẹ́ fi jẹ wọ́n ni tẹ́ sì gbà fún jọ́lì kìyàmà á dìde wọ́jú ọlọ́run tẹ́ bá gbàjọ́ náà gbọ́ ìyà tẹ́ fi jẹ wọ́n ni ẹ̀ wal yashhad 'adabahuma ta'ifatun minal mu'minin káwọn èèyàn ó sì péjọ lé wọn lérí tẹ́ bá ń jẹ wọ́n yà nínú àwọn olùgbàgbọ́ òdodo sọ́rọ́tù nur ayé ẹlẹ́ẹ̀kejì lọ́dún sọ fún wọ̀ọ́dọ́ lọ́kùnrin lóbìnrin tó bá dánsì náwó tó bá fẹ́ jìyà tọ̀run wọ́n dojú tí ayé wọ́n fún ní ọgọ́rùn láàrin àwọn èrò ẹ̀wádìí ìtọ́jú ọkùnrin ìtọ́jú ọ̀dọ́ yẹn á wà lè kúrò ní agbègbè tó wà yẹn tó bá wà lè kúrò lápèjúwe á lè lọ kánú yóò lè lọ́dún kan bẹ̀ lẹ́yìn ọdún kan ní ó ṣe wálé padà nítorí tí wọ́n bá nà tán tí wọ́n bá tún ríra wọn ìfẹ́ ìlẹ̀ tún dà láàmú ẹni tó bá fẹ́ di ìyàtọ̀ ìyàtọ̀ ayé tọ́lọ̀ ń gbé kalẹ̀ ni fáwọn tó bá ń ṣe zina sínú ìsáwádà nínú ẹ̀sìn wa ẹni tó bá wá bọ́ kúrò nínú ìyàtọ̀ ayé yìí àbí ń ṣe zina yìí kò túbá ó fi wá jáde láyé ọlọ́wọ́n bá ọ wá sàlàyé bó wọn ṣe sọ̀rọ̀ rẹ̀ lọ́rùn ọlọ́wọ́n ní àwọn ẹni rí wala yazinun àwọn òní ṣe zina o wa man yaf'al dhalika yalqa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní gbogbo ẹni tí ń bá wọ́n ṣe sìnà ọlọ́run ní yọ padà pàdé ìyà yudha'afu lahumul adhabu yawmal qiyamah àdìpẹ̀lẹ̀ ìyà lòun fi jẹ́ lọ́rùn yawmal qiyamah ọ̀rọ̀ sìnà ọlọ́run gbé jáde yawmal qiyamah ọmọ ya ọlọ́run bá ní ẹni tí ń ṣe sìnà yóò jìyà tó kọ́ fi dẹ́rù bá ọ yóò jìyà pẹ̀lú náà wa yóò wá dẹni tá a síbẹ̀ tí ó pẹ́ lẹ́ni tá a yẹ̀yẹ́ síbẹ̀ èyí sẹ́ni àpọ́nlé ẹ̀ṣẹ̀ ni èyí tó bá ń ṣe sìnà ẹni ìyà ni ọ̀ ọlọ́run bá ní á jẹ́ níyà á wá yẹ̀yẹ́ síbẹ̀ ọlọ́run ilá máa ń ta ọlọ́run láwọn tó bá tú bá nìkan kan tó jáde láyé nìkan láfẹ̀ríjì wà á mánà wọ́n tún gbàgbọ́ wọn ṣe wà á mílẹ̀ amálà ń sọ ọlẹ́ ha wọ́n bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ rí wọn ò ṣe sìnà máa wọ́n bẹ̀rẹ̀ sí lọ́kọ wọn níyàwó wọ́n dúró lérí ìyàwó wọn wọ́n dúró lérí ọkọ wọn wọn lálẹ́ wọn ní woman friend wọn ní man friend wọn ní boyfriend wọn ní girlfriend wọ́n dúró lérí ọwọ́ wọn lérí sẹ̀ríà wọ́n wá tún wà wọn ṣe lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe sìnárí fáwùlá ìkà ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó bá tú wọ́pá wọn ò sí mọ́ yóò bá dé lọ́láhùn sẹ́yìn àti hasana gbogbo ẹ̀ṣẹ̀ wọn pátá ńlá parẹ́ fún wọn gbogbo sìnà tí wọ́n ṣe tó wà nínú àkọọ́lẹ̀ fáìlì wọn ọlọ́run lápá gbogbo ẹ̀rẹ́ fún wọn lẹ́yìn náà a wà kọ́ dáadáa tí wọ́n ṣe síbẹ̀ fún wa wa kana Allahu ghafura rahima torí pé ọlọ́run ọba ọba tó rẹ́ẹ̀dì láti fìrí jẹni tó bá fi ṣìnà lẹ̀ ni ọlọ́run sì rẹ́ẹ̀dì láti dá orí rẹ̀ padà fún ọlọ́run rẹ́ẹ̀dì láti kẹ bọ́ba ti túbá tọ́lọ́ bá ti fìrí jìn gbogbo tó ti bọ́ ọlọ́run dá padà fún gbogbo tó ti lose torí òun lose ọmọ pé òun ọmọ pé òun ọmọ ó ti dẹni ilẹ̀ ọlọ́wọ́ gbé ọ̀gá ó ti dẹni àbùkù ọlọ́wọ́ pọ́n lé ó ti dẹni tí wọ́n rí sá ọlọ́wọ́ sọ dẹni yìí ó ti dọ̀tá ọlọ́run ọlọ́wọ́ sọ dọ̀rẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti túbá pò ṣe sinamá siná aburú ní lérí ilẹ̀ ọlọ́run àdánwò ní lérí ilẹ̀ ọlọ́run pírọ́blẹ́mù ńlá ni tẹ́yìn bá ti ní àrùn ńlá ni tó bá ti sẹ́sìn yàn la àdánwò ti bá yàn àwa bẹ̀lọ́ nínú àánú rẹ̀ gbogbo àwa tí à ń ṣe kọ́lọ́n mọ́sàjáde túbá gbogbo àtàṣe rí ọlọ́mọdé àdébẹ̀ gbogbo àwọn tààtò ṣeré tààtò túbà ọlọ́mọdé àpadà síbẹ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. adáwọ̀pẹ́ fún ọlọ́run bá tó ṣe rán fún àwọn sheikh wa fadilatu sheikh kọmarudin yunus akorede hafizahullah tó ṣe rán fún wọn láti tún ṣàlàyé fún wa nínú àwọn ewu tí zina tó máa ń dá sáwùjọ bákan náà àwọn ìjìyà rẹ̀ àbí Allahu subhanahu wa ta'ala kọ́lọ̀mbà kí ó máa ṣàìṣọ́ wa kúrò ń bí aburú zìnà kó ṣàwa náà kúrò ń bí ìmáṣe zìnà àpẹ̀lú ògbẹ́ ọlọ́run bá a máa tẹ̀síwájú lọ́la níbi táti máa ṣàlàyé àwọn oríṣiríṣi àgbọ́yé nínú ẹ̀sìn wa àbí Allahu subhanahu wa ta'ala kọ́lọ̀mbà kí ó máa ṣàìgbà ní ìbádàfẹ́ ní wa assalamu wa rahmatullahi wa barakatuh